نواصل في في عقد خلاصة مرة ثانية يقول وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم يقول أنجى àwọn tí a fún kíra christian àbí jew kí kò hàn sọ oúnjẹ wọn iná ìfàámù wọn níbí yìí ni pé ní zẹ̀díhà wọn ìfi tí wọ́n dú wọ́n ní pé ní ẹ̀tọ́ fún wa àtàlàyé pé permissibility ìfẹ́lẹ́tọ̀hún wọ́n ní pé ní torí pé wọ́n jẹ́ alùpùpù àwọn náà ní síra nífẹ̀ẹ́ pé ní yẹ̀yà tí wọ́n ń kàn síbi rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà sàtọ́nà sàrọ̀sọ́là tó rán muhammed lọ sí yamani wọ́n pé mẹ́ta tí hauman in ayé kìtàbù tó pẹ̀lú àwọn ọmọ nǹkan ìdá àwọn alùpùpù nítorí pé àwọn náà ní àwọn náà ní wọn ní kíra tó náà ní pẹ̀lú àṣà yìí pé ní fàámù àkìlù lánàá ọ̀pọ̀ tó ní ìsìn tí ò sí kíra àwọn mọ́ ẹ̀tọ́ ní fàámù wọn náà ò ní tèmi sọmọ. káàtẹ̀ wá ní pé tíra náà ń bẹ wá ní tíra náà ń bẹ èyí tí wọ́n bá oúnjẹ tí wọ́n bá ṣe tí wọ́n dú nítorí pé wọ́n fẹ́ ṣe Christmas àbáfẹ́ sọdún wọn a ti ṣàlàyé wípé eléyìí ò tọ́ o torí pé yóò wà nínú wàmá òhìlá lẹ́gbẹ́rì láì bèbí àti wàmá òhìlá bèbí lẹ́gbẹ́rì la àwọn nǹkan tí wọ́n dún nítorí nǹkan tí èsè tọ̀lọ́n nítorí tí èsè tọ̀lọ́n ọba àìsàlàyé pé kódà kìí pélé kìí fi ya mùsùlùmí kìí ṣe àwọn kírísítẹ̀ nìkan bí mùsùlùmí náà bá pẹran nítorí tí èsè tọ̀lọ́n òun náà kò ní tọ́ o bákan náà láti wípé ní wàlmùsọ̀nàtù mínal mùmínàtì wàlmùsọ̀nàtù mínal lọ́dínà utul kitaba min qablikum pé àwọn tá a lè fẹ́ níyàwó tẹ̀rí àṣẹ ní ẹ̀tọ́ fún ọkùnrin mùsùlùmí kó fẹ́ obìnrin nínú kírísítẹ́nì àbí nínú júù àwọn tó yẹ pé ní èèwọ̀ ni obìnrin mùsùlùmí ò gbọ́dọ̀ fẹ́ ẹlòmíì yàtọ̀ sí mùsùlùmí lọ́kùnrin obìnrin mùsùlùmí ọmọbìnrin mùsùlùmí kò gbọ́dọ̀ fẹ́ ẹlòmíì yàtọ̀ sí mùsùlùmí lọ́kùnrin torí pé sọ́n sọ pé ní láhùn náà ìlú làhùn wà láhùn ìṣèlú náà làhùn kò láhùn náà ni pé àwọn obìnrin mùmìnì ah, ah, láhùn náà ìlú làhùn èyí fi ẹ̀tọ́ fún àwọn kèfèrí wọ̀nyí bákan náà sì làwọn kẹfẹ́ yìí náà ní wọn ò sáǹdì àwọn obìnrin mùsùlùmí obìnrin mùsùlùmí lọ́lá jù wọn lọ tó wọn ò tẹ̀ léṣù tàwa a wọn ò súnmọ́ra wọn wọn ò sì ṣẹgbẹ́ wọn ṣe déédéé o ká má tẹ̀ra wọn. àmọ́ mùsùlùmí lọ́kùnrin pẹ̀lú ááyà ẹlẹ́ẹ̀ka àwọn ọ̀nà sátọ̀máyédà yìí kan sọ wípé ní wàlùmọ̀sánná tó mìíràn lẹ́gbẹ̀ẹ́ náà wọ́n tó lè fi sábà ní síwájú yín àwọn obìnrin wọn èyí mùsùlùmí lọ́kùnrin ẹni fẹ́ wọn. àìsọ wípé ní nínú adìní sọ̀rọ̀sọ́là ní Abdullahi bin Umar ọ̀kan lára àwọn àgbà sàábí ọmọ kéékèèké sàábí tó náà wọn náà padà dàgbà sàábí sọ wípé ní ayò zambin ẹsẹ̀ wo lójú kẹ́nìkan ó máa sọ wípé ní ọlọ́run ọba òun mẹ́ta ni lọ mẹ́ta lọ́kan mẹ́ta lọ́kan tó Ibn Umar sọ pé òun ò lè fóònù bá ti kò sí ẹ yóò di fi kọ́ọ̀tù yìí lóòótọ́ lẹ́yìn ìjọpọ́lọ̀ mẹ́ta ìjọba pé kólúwọ̀ lọ́wọ́ ahadù ahadù máa gbónú yàrá kan náà lérígùn kan ìjọba pé ní ọlọ́run kan mẹ́ta ni lérígùn kele ìlú ìjọba pé ní kólúwọ̀ lọ́wọ́ ahadù nígbà tí yàn ń kó iná àti omi sójú kan náà ẹ̀tù àti iná wọ́n kan explode níjọ́ kan kò sí òfin ní gbaná bá sì gbiná ilé òjò ah, àlè ẹlẹ́ẹ̀kejì ẹni pé ìṣelẹ́tọ̀ wọn Quran ní kọ̀nsídà nǹkan méjì ó kọ̀nsídà availability of the fine book bákan náà ó kọ̀nsídà ìjọmọlúàbí chastity wọn ìkíní kejì ǹjẹ́ níbi máa bí kò sí mo tún ní yín ọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ níbo bákan náà lára nǹkan tí èdè kéèyàn orísìn sí mazhab Imam Malik fi pé ní màkúrú ni pé ó kéré jù nù kò tó dáa ni ká má fẹ́ kí ọkùnrin mùsùlùmí ó má fẹ́ obìnrin christian àbí obìnrin jew torí kí ni torí wípé tá a bá wù wá rí pé lóòótọ́ lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà obìnrin ni máa ń kú bí ọkọ tó pè àwọn oníkọ̀ọ́kọ́ kó kú ọkọ lọ́pọ̀lọpọ̀ àwọn àyè tá a ti rí túwẹ̀ ti ṣẹlẹ̀ ọkọ ń kó báyìí ìyàwó òun kó bẹ́sẹ̀ sẹ́yìn ìtọ́kọ́mọ́ jùlọ díẹ̀ nínú wọn táwọn ìbẹ́ládùúgbò wa ní yìí náà kò ní bí ò bá ti ànáǹsì kó òun ṣe mọ́ gan-an láì láàwò láyé láì láàwò láì náà ní òjò. ìyóò lára àwọn ìjọ tó ń ṣe ni pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin mùsùlùmí lónìí <laughs> ẹni táwọn pa ń tẹ̀ ẹ̀kẹ́ ni wọ́n wọ́n fún yẹ wọ́n ju òwú lọ kò sí nǹkan kan lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn dógún lẹ́sìn kò sí nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń sọ yìí ni àwọn ọmọ tí wọ́n ń ṣe wọ́n ti ṣe wọ́n jiná yóò kàn fà ń tẹ̀ tẹ́ tẹ́ tẹ́ tẹ́ tẹ́ tẹ́ tẹ́ tẹ́ tẹ́ tẹ́ tẹ́ yóò bá sọ di àwọn ẹgbẹ́ ní àwọn democratic democratic life làwọn ń gbé tọmọ tàwọn àwọn ẹ̀fọ́ọ̀sì wọn àwọn ẹ̀fọ́ọ̀sì wọn tó tó bá wù ú lè bá máa mi ẹ̀ lọ kíní tó bá wù ú lè bá dáàdì ẹ̀ lọ lọ mọ́sálásí dáàdì sí lọ mọ́sálásí àdúrà tọmọ bá wá pé eighteen years àwọn wà fún ní option tó mú kan lọmọ tó ti wáyé pé láti ìgbà náà ti bí ní tí ń tẹ̀lé ìyá lọ ṣọ́ọ̀ṣì wá di eighteen years ní kọ́kọ́ mú kan of course ó ti di christian káàtó ó ti kọ́ di christian ìgbà kan ní kó ṣòṣì tó àfihàn òdìdí pásítọ̀ tó àwọn mùsùlùmí ọlọ́bẹ̀ yọ mùsùlùmí tó mọ nǹkan tí ń ṣe tó máa ń ṣe léyìn mùsùlùmí kọ́ra ọlọ́bẹ̀ yọ mùsùlùmí tó mùsùlùmí tó mọ ń ṣe ewu tó wà ń bẹ̀ ó pọ̀ kọ́lọ́nkọ́lọ́n pé kọ́lọ́nkọ́ ṣe ó ṣàlékún àánú rẹ̀ fún wa tó dáa jù ní pé kí àtìkọ́lá ìkàyẹ̀ rí pé ìfún ṣe lẹ́tọ̀ọ́ gan ká máa ká tó máa sọ pé ní ọmọ ọkùnrin mùsùlùmí lè fẹ́ ẹni tí ì ṣe mùsùlùmí bí nígbà táwọn ẹ̀pù wọn láti sọ́ọ̀fù social problem wọn problem títí wọn tá a sì ń fi ìwálẹ̀ because marriage nínú àwọn ọ̀nà tí sẹ́rí àti gbà sọ́ọ̀fù social issues social problem ló wà so nígbà tí mùsùlùmí bá ń fẹ́ jìnẹ́ẹ̀tì tó fi eh, obìnrin lẹ̀ ta ni ó fẹ́ àwọn obìnrin tí tá à ń fi lẹ̀ so eléyìí ń kà lára àwọn rẹ̀ tí tí ò tọ́nu ní kókó ní pé ọlọ́run alam eh, ètò dání pé ká encourage àwọn eh, ara wa àwọn tí wọ́n bá jẹ́ mùsùlùmí lọ́kùnrin kó fẹ́ mùsùlùmí lóbìnrin so ká má máa fẹ́ obìnrin tí èsè mùsùlùmí kódà ẹlòmíràn ni wípé ní àfẹ́wọ̀ ti sàdéhùn pé òun ò ṣe ìsìláàmù òun máa mú ẹ̀rí wá pé ní àdéhùn ní pé láyé àdíyà lọ́wọ́ bí ká rọ́jú lánàá wáhídán táyẹ̀rọ lákàmì ní ọmọ ìyá ànàfẹ́ náà ìdáyà nù kò sì dáyà ń bẹ̀ kò túmọ̀ sí pé ní kí èèyàn ó di complete muslim bí yàn bá rẹ̀ ní tó ń ṣe mistake tó correct yẹ ìdáyà nù so ká má máa gbọ́ yí lọ bí tó jìnnà pé à until tí n bá tó wá ẹ̀kẹ́ǹjì màjúsí kan àbí kírísítẹ́nì kan àbí yíò kan yìí tó níláàdá láyé àbí aláàbí tàbájú lọ́wọ́ ìlà tètè bẹ́ẹ̀ ní àmọ́ náà wà ń bẹ̀ ara rẹ̀ ni àmọ́ kọ́ra àkọ́rẹ́ nìkan tí wọ́n sọ tí wọ́n sọkò tó lẹ̀ nípa salamu alaikum sà ẹ̀ẹ́dẹ́ka àdìsí ni mo fẹ́ tẹ́ra mi tù tó hàn pé ń wọ́n sọkò tó lẹ̀ lọ́fẹ́ ní kó wọ́n sọ àdìsí bóyá ní tí ń rò pé lójú ń lọ ni lásìkò mọ̀ sí padà sọjí àdìsọ́mà yìí ni ń tú yìí tó náà padà wọ́sọ̀ kò tó rẹ̀ rẹ̀ ká tó tó yẹn wọlé ní kó padà sọ ọ̀run ká àdìsọ́ ni ń tú lánàá àbí yóò bá sì pé náà o ti wà kọ́ra sí ọ̀kan rẹ̀ láti láhùwà aláha ájú láyé àbí aláwọ̀ bí kàrájú làwọn àti tòní bàbá yìí ni pé jíjáde pọ̀ ká lè ṣe ká wá ọmọbìnrin mùsùlùmí gan-an tó ẹ kó nù náà fi hàn bá rí òun náà pé mùsùlùmí ni ẹ pé ilé ìmú yìí ó fẹ́ kó wá sí jíjáde lára rẹ̀ ọlọ́run kó fi mọ̀nà wa. Um, wọ́yẹ́ sí bá wọ́n pé. نرجع إلى كتاب الإمام ابن أبي زيد الكيرواني رحمه الله آه قال ويشبع فإن استغنى عنها طهى inú ìtò ìta ní pé ó lè mú lọ́wọ́ ní ẹ̀ńtára bá ní pé uh, tó bá ti wá di wípé ó rọrọ̀ èyí yóò jù náà ولا بأس بالانتفاع بجلدها مثلا مثل eléyìí kò sí láìsí kéèyàn ó bẹnẹfíìsì kó sàǹfààní kó lo awọ òkú ńbété òkú ńbété kéèyàn ó lò kò sí láìsí ńbẹ ni pé wàyùbáhù alìǹtìfáù bí jildiha ẹ jildi òkú ńbété gbogbo àwọn ará dájẹ́ kàkà alìmọ̀nàkánikọ́tò ni alìmọ̀kúdàtò ni alìmọ̀tàrọ̀bíyàtò ni wànàpéhàtò ni wàmọ́ àkàlà sábẹ̀rẹ̀ àti gbogbo ẹ̀ òkú mbètè ni wọ́n táwọn òkú mbètè ń kẹ́rẹ́ àní kò sí láìsí láti lo àwọ̀ rẹ̀ dèlílù ẹ̀ náà ni hadith yẹn lára Maymuna radiyallahu ta'ala anha nígbà tí ẹran rẹ̀ kú máa fẹ́ lọ sọ ọ́nà ẹ̀bá fi bu àwọ̀ rẹ̀ ẹ̀bí ṣe àǹfààní àlọ́mọ pé àyà Rasulullah máyìtà ni náà máyìtà kò kú ń gbèsè ní kò kú lọ́nà ti fẹ̀rí à àmì ìrọ̀sán bá pé ní ayyuma ìhàbín dóbi ọ̀rọ̀ ọ̀kọ́dì tọ̀hùrà gbogbo àwọ̀ gbogbo àwọ̀ tá a bá pán ọ̀kọ̀ tọ̀hùrà dóbi gọ̀ ìdìbàgò ni pé ìtumọ̀ nínú ìlànà pé wọ́n pọn yìí ni pé wọ́n purify rẹ̀ kò bí a tó sanitizer ní gbogbo oríṣiríṣi àwọn afẹ́ wọn ti ṣe báyìí glorification kan tó tábàtìlẹ̀ ṣe ìwà àwọ̀ bẹ́ẹ̀ àti sọ. àyàfi awọ àyẹ̀wánu àlùmọ̀hárámù àyẹ̀wánu mọ̀hárámù àlàáyèlè àwọn ẹran tẹ́ pé ní àwọn gangangangangangan fúnra wọn lè wọ̀ gẹ́gẹ́ bí fẹ́ǹzì àti kẹ́líbù tó ìyẹn tẹ́ bá bú awọ rẹ̀ ìyóhun kọ́ra bí wọn bá bó bá wá purify rẹ̀ jù bá lọ purification o kò sọ di ẹ̀kọ́ o kò yí padà ló kọ́ o èèwọ̀ ni ẹ̀kọ́ alábàtà bẹ̀rẹ̀ ní fáì bèjì bí i ìdá bèbí ọgọ̀ sáré tónù pé èèyàn láti wọn láti pọn ọ̀nà táwọn afẹ́ ń gbà pọn àwọn oníjọ́hun òní kìíní kan bẹ à ń pè ní èso tàgírì wọn wà á mú àti eérú ọ̀nà òfin gbo eérú eérú ọ̀nà òfin gbo kì í ṣe irú o eérú àṣẹ́kù tábàkónú háàṣì tábàkó nínú tábàkó nínú àrò táwọn olóyìnbó ń pè ní háàṣì ní èdè amúnisìn eh, èyí ń tábà ti purify rẹ̀ ìdádóbi ọkọ fọkàn fàhùrọ̀ wàlá yóò sọ́lá àlẹ́ ìdádóbi ọkọ wàlá yóò sọ́lá àlẹ́ yìí tí wọn ò bá sì pan eh, wọn ò lè wọn ò lè kírun lórí rẹ̀ tabasi pan náà wọn ò lè kírun lórí rẹ̀ al-mashhur lakin hadith tasalẹ̀ kan yìí pé ní ayùmá ìhádín dóbi ọ̀rọ̀ pàpàtàn hùrà ẹ̀dúlà lánà khilaf màdá àbàlẹ̀ yìí. أيوة أيوة آه أيما إهاب ذبغ فقد طهورا اي في حال وانا مع او تبع او تبع بما تبع بوتا جلد وجلد اذا سلخ من حيوان فهو ايهاب فاذا بدو اسم الانسان ايهاب اذا كان انسان سمي بهذا هذا شيء اخر لكن هذا آه وقالوا عليه صلى الله عليه وقد كنا خلاف خلافه صحيح اي صلى عليه اذا بدغ ولا يباع فكذلك خلافه الصحيح إذا دبك فقد طهر فيجوز بيعها هذا من الانتفاع من وجوه الانتفاع الذي قد يجوز قال ولا بأس بالصلاة على جلود السباع إذا ذكيت وبيعها سباع àwọn ẹranko tí tí tí ń dẹdẹ nísìlú الفيل والذئب والثعلب والضبع ìgbàgbẹ́ àwọn eléyìí ti bá wùnà àwọn ẹranko tó lè kára tó ní ọ̀gàn wọ́n pè ní ọ̀gàn. wàlá bá sa bìtọ̀lá tí àlájò lóde irú àwọn ẹran báwọn kò sí láìsí láti kírun lórí awọ wọn bìṣárpé ìdàdókìyàtì wọ́n pè ní abájú wọn lọ́nà tí a máa ń gbà du ìlú ẹran àbí tí wọ́n bá nà ara wọn ọ̀nà tí wọ́n máa ń gbà du tí wọ́n máa ń gbà nà ara ẹran. wà bẹ́ẹ̀ ẹ̀ hà ayé wà lábàṣà bí bẹ́ẹ̀ ẹ̀ jùlọ di ṣèbá àwọn yìí náà kò sí láì fi ń bẹ́ẹ̀ mọ́tà ìdá lókì àti ti alájú wọn. wàyò ń tàpá òbí sófìl mẹ́ta wàṣẹ́ ìrìhà ó tún padà sí mẹ́ta àtàwọn ọ̀rẹ́ ẹ̀ka yìí kò sí láì sí ẹ̀ẹ́ irun ara irun ara ẹran òkú ńbete sófù ni irun ara rẹ̀ wàṣáàrì ha àti àwọn irun àbí mo àti wàhálà ní méjèèjì sófù rẹ̀ òní èyí tí àtógún tó tó tó tó sọ́ọ̀tì dáadáa àti irun rẹ̀ kò sí láì sí wọ̀nyí táfà bíi alẹ́ lò wàṣẹ́ ìrìn à wàmọ́. wáyé wọn náà. وما ينزع منها في الحياة bákan náà gbogbo nǹkan مو لا bá mú látara ẹran ọmọ yóò ń dá òmìnira filhari hayat irun irun ẹran àbí fúnfẹ ẹran ta nípa ilé ṣẹǹtì láwùjọ òbí nídà lára mẹ́ta ni àbí ìta mú júzà ọ̀ júzà mẹ́hàyàwá ni wọ́n wà háyù ta mú kò lára ẹran tí tí ń sẹ̀mí nítàbí kórìsì tó àkọsílẹ̀ àbí láti dẹ́ta àǹfààní ń bẹ̀. àyè tó sá ni pé torí wípé àṣàrù àti zófúrù àti sínú àwọn kata adákan láà àkàmù àìsàmù fásilẹ̀ ànìjàkàtì. kọ́ìlà ni wípé ní kúlù mọ́ òbí náà nínú àlàyé àkọ́dé fáwọn alájẹsí gbogbo nǹkan tá a bá mú kò lára èèyàn àbára ẹranko lápòjú ẹ nípa kọ́ọ̀tù etí àbírù rẹ̀ kì í tá a kọ́ nígbà tí ń sẹ̀mí ni o kì í tá a kọ́ tún ìfìdẹ̀gbìn àwọn irun àti eyín àti kánná àti ìwo àwọn yìí àtàbàmọ́ yóò ti máa ń bẹ̀rẹ̀ láìta yọ́pò wọn kì í ṣe ẹ̀gbìn àlá àkọọ́lẹ̀ ọ̀rọ̀ jẹ̀ṣẹ̀ wọn kì í ṣe ẹ̀gbìn nípa wípé ní a lè ṣe ìtìfáwò pẹ̀lú sófì mẹ́ta àti irun rẹ̀ àtàwọn nǹkan míì tí àtàwọn àti sófì tá mú látara ẹran tí ńgbà tí ń sẹ̀mí. Fòhím, fàhábù ilé náà anyog sálà wàlá fàhábù ilé náà anyog sálà. Ó dáa yìí ni pé àwọn màlìkíyà wọ́n wọ́n rí wípé ní wọ́n rẹ́kọ́mẹ́ndì pé súùfù àbí irun tá a bá mú àbí nǹkan tá a mú ní nǹkan tí kìí ṣe páàkì ẹran ṣe ń dà sí àpọ̀ lórí pé ní a lò a ṣàǹfààní látàrí látara rẹ̀ kọ́lá wàlá yòǹtàfà òbírí ṣì ha wàlá bẹ̀kọ́rìnì ha wà àbùláfì ha wà ànyábì ha. but a lè lo ríṣù ní yẹ́nyẹ́ a lè lo yẹ́nyẹ́ mẹ́ta wàlá bẹ̀kọ́rìnì ha bákan náà ni ìwo rẹ̀ wà àbùláfì ha bákan náà ni àwọn. Eh, tí a ti ń pè àbíláṣì ha zelifu ìrù ìrù wàǹyábì ha àtàwọn eh, èékánná rẹ̀ gbogbo eléyìí ń pè ní aláyò ntàfàwù bí ha لأن الحياة تحله ìgbà tó tààfà lẹ́ka yìí pé ní anil hayata tafulu torí pé àwọn eléyìí tá a bá yọ àwọn yìí gbogbo tá a bá kí tèèyàn bá yọ ẹran lè kú ìnáwó pé ní tafulu hayatu òun jẹ́ pé ẹni tó bá yọ lára ara ó lè líìdì sí kẹ́ran ó kú irú ẹran irú nǹkan bẹ́ẹ̀ tábà ilé yọ kó ẹ̀gbin ni ó dà ṣùgbọ́n tí wọ́n pé tá a bá yọ tí wọ́n bá torọ lára ara nísìnyí pẹ̀lú ìgbọ́lọ̀ kò ní kú sóòfù rẹ̀ bẹ́ẹ̀ tó kò ní kú irú àwọn eléyìí hàn kì í ṣe ẹ̀gbin tó láti kàmá kó ná ṣèláàfù lórí àwọn eléyìí màbùníyú àlà hàlítàhùlù ha hàbìlà jíjà tán dákọ̀ yìí réṣò ni yẹ́ǹyẹ́ nítorí fárúkú bẹ́ẹ̀ náà réṣì àti sófì àti ṣáàr bákan náà ni wọn. هذا شعر أحسنت هذا شعر الدجاجة وهذا شعر الحيوان ريش ريش كذا ليه هذا هو ريش الدجاجة سو آه يعني يابل فيه قال وقد wọ́n kọ́ di kó tẹ́lẹ̀ bàfi rálíkà pé ìta sọ̀hún pé kẹlá fún bẹ́ńbẹ́ o wípé ǹjẹ́ àwọn àyàbò ní ọ̀rùn ní abdullahi àti ríṣà ní pé kẹlá fún bẹ́ ní nínú nínú rẹ̀ ọ̀kọ̀dù kó náà bí ọ̀nàhó lábáṣá bí bìlẹ̀ǹtìfáì bí àtòlípé ní kó lọ́hábìlà jìzá látàkùlùhù alhàyà. والله تعالى أعلم وصلى الله وسلم وبارك ونعم على نبينا محمد وعلى آله وأصحابه وسلم